الحمد لله الذي هدانا إلى الإسلام وعلى نبينا الصلاة والسلام وعلى آله وأصحابه أهل السلام إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún yìí òun náà ni ọba tí ọ̀sà èmi àti ẹ́ ọ̀sà wa ọ̀sà wa sínú àwọn tí ó máa jẹ́ muslim ìjọ́ tó lọ́wọ́ bá aláǹsá àwọn tí ó jẹ́ mùsùlùmí àti ìdáyégbà yẹn ọlọ́run ò tí ì dá wa kò tí ì dálìjànú ọlọ́run ìdánmí èèyàn ọlọ́run tí ì dá sánmà ọlọ́run tí ì dálẹ̀ nígbà tó ọlọ́run kọ kádàrá gbogbo tí ó ṣẹlẹ̀ níjọ́ ọ̀nà ọlọ́run ọba sa àti ẹ̀ pàmò jẹ́ muslim kẹsẹ̀ pàmò la béèrè ẹ̀ kẹsẹ̀ pàmò la ṣàdúrà rẹ̀ ọlọ́run àdúpẹ́ o nítorí kò sí oore tọ́lọ́run ṣe fún yẹn lé ayé tó tó kọ́lọ́run ṣe yẹn ní muslim gbogbo oore tó kù lẹ́yìn islam ni ọmọ wa àwa àdúpẹ́ oore náà kọ́lọ̀ mọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa bí a wá kú lérí ẹ̀sìn islam náà táwa wá jáde láyé yá jáde ní mùsùlùmí kọ́lọ̀ wá sọ wá lọ́mọ àlùjánnà kọ́lọ̀ mọ́ sọ wá lọ́mọ àná ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run òun náà lànàbíwá muhammad sallallahu alaihi wasallam kọ́bọ̀ àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ tí ò sí irọ́ ń tí ò ní tẹ́ tí ò ní tí òun náà ní kalamullah òun náà ní tá bá ti kanu Qur'an ní tá a bá ti gbọ́ bílẹ̀ ní tá a bá ti rí ẹ̀rí múlẹ̀ ọlọ́run ọba nù Qur'an gbogbo ọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá takú ọ̀rọ̀ tọ́lọ́run sọ yẹn ẹja ààyè ìmọ̀ ìsìnà máa ń bẹ fún mi yàn àmọ́ kò sí ìsìnà fún ọlọ́run kò sì sí irọ́ bẹ́ẹ̀ ni ò sí ìsìnà nínú tẹ́rọ ọlọ́run súnà tó dáa jù ojú ọ̀nà tó dáa jù téèyàn máa ń tọ̀ ayé èèyàn àtẹ̀sìyàn tí ó fi dáa òun náà ni súnà òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam súnà ànábì òun náà ni ká máa béèrè gbogbo tá a ti fẹ́ ṣe ní ẹ̀sìn wa ìpè àtìgbọ́ àtìgbọ́ ọ̀rọ̀ pọ̀ bóòlù ànábì ṣe ṣe é ẹ̀rí gbogbo tí wọ́n bá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwa wọnú Quran tá a bá ń bẹ̀ awọnú hadisi a bá ń bẹ̀ a bá lọ́wọ́ àwọn sálàfù sálẹ̀ gbogbo àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní nǹkan yẹn àyíkú ẹlẹ́sìn mọ́ bídí àlàámà síkínní ìlà máa ń pè àdádálẹ̀ sínú ẹ̀sìn alábìsẹ̀ ni gbogbo bídí àánú ni kọ́lọ̀ mọ́jà sọnù gbogbo àtàtì sọnù ọlọ́mọsá pè wá padà. ẹni tí òwà mọ́sálásí ọ̀sọ̀nù ni ẹni tí ń bọ̀ rìsà ẹni tí ń sẹ̀sìn lẹ́yìn islam ọ̀sọ̀nù ni kọ́lá mọ́sàbà wọ́n sínú islam ẹlẹ́mìnà sì wà ń kírun muslim àjọ àjọ lọ́mọ́kà àjọ kéèdì nítorí pé n ti ń ṣe nǹkan mọ̀ pé ti kúrò ní islam gbogbo ohun tí ó mú ọ tá a fi kúrò ní ọlọ́mọdé ọ̀sẹ̀ gbogbo àdádálẹ̀ ànú ni gbogbo ànú kò síbi kan tí yóò taari yàn lọ bí ìbá jẹ́ pé inú náà lọ oníbìdí àwọn gba ẹ̀san àmánálẹ̀sán rẹ̀ kọlọmọ sí wa ní aládàádálẹ̀ sínú ẹ̀sìn wa torí ẹni tí mi ilẹ̀ yàtọ̀ sí wa èyí ń sọ fún wa yí pé lọ́dọ̀ ọlọ́run bọ̀ wá sọ́dọ̀ wọn ẹ̀yọ́ màá mi nínú ẹ̀sìn wa mo kí gbogbo àwa láti tòṣí àtọ̀nájì tí a pàdé ní markasul irfad alislami lẹ́yìn náà mo tún wá kí ẹni tó lọ́wọ́ ọba aláà tó fi ń ta kókó ààyè yìí tírú àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí fi ń ṣẹlẹ̀ láwùjọ yorùbá ibi àwọn abáwa tá a bára wa dé nílẹ̀ yorùbá ìpínlẹ̀ òjòkó yìí tó ṣẹlẹ̀ láti lọ lè kéwú pé a fẹ́ lọ lè ní àlékún mà nípa ẹ̀sìn wa kọ̀ọ̀kan mọ́ o ọlọ́run aláà tó wá kọ́ wọn máa ṣe tó fi wọn ta kókó ààyè yìí kọlọ mọsá ìgbàsẹ náà lọ́wọ́ wọn fọdílà tó dr rọfí adisabalo abidahulahu ta'ala wara'a kọlọ bá sàlékún istikọọma wọn kọlọ bá sàlékún sabati wọn kọlọ bá sàlékún àlàáfíà wọn àtàrí sèké wọn kọlọ fún ọlẹ́mìí gbogbo àtàláfíà kọlọ wọn fún aláti bọ̀tán rẹ àtàwọn náà bí mo ṣe tọrọ àdúrà fún wọn ọlọmọsá ìjọ orí ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ màyá mi tí wọ́n ní kí wọ́n gbéyàwó láàárọ̀ yìí òun náà ni àtàsọ́wọ́fù wal islam التصوف والإسلام، كما ká máa ṣe súfí kátàsọ́wọ́fà ká máa ṣe súfí àti ká máa ṣe islam nílẹ̀ yorùbá táwọn wà yìí ìtumọ̀ kan náà la máa ń pè méjèèjì àmọ́ tí ìbá wa ń lọ sí pẹ̀lú ẹ̀rí nínú Quran àti ẹ̀rí nínú sunna nabi wa sallallahu alayhi wa sallam a máa wá rí ìyàtọ̀ láàrin sufi àti islam àmọ́ ní yorùbá táwa wọ̀ yìí sẹ́ nǹkan kan náà méjèèjì tí wọ́n bá ní onísúfì ni ìtumọ̀ ẹni pé ẹni tí ń ṣe islam tí wọ́n bá ní mùsùlùmí ni wọ́n ní sufi lọ́gbọ̀dọ̀ jẹ́ kí ni lọ́gbọ̀dọ̀ jẹ́ torí sufi ní ń sin ọlọ́run òun ni ábìdí ti ń sin ọlọ́run aligayatu alahuduma lè khaliki samawati wal ard wa ma baynahuma. وللجن والإنس هي لعبادة الله وحده لا شريك له èyí tí ọ̀dà ló mọ gbogbo wa lọ́wọ́ gbogbo àwọn tá a jẹ́ muslim òun náà ni pé ìdí pàtàkì tí ọlọ́wọ́n bá aláà tó fi dá sánmà àtìlẹ̀ sánmà pé gbogbo ohun téèyàn bá ń ṣe yóò ní ìdí téèyàn fi ṣe é ọlọ́run dá sánmà kò lópin ó dá ilẹ̀ kò lópin ó wá dá àwọn nǹkan tó pọ̀ sínú sánmà ó dá àwọn nǹkan tó pọ̀ sínú ilẹ̀ ó tún wáá dá àwọn ẹ̀dá kan sáàrin sánmà tilẹ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́run dá nítorí ìdí kan ní. Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa ma khalaqna as-samawati wal ard ọlọ́run ọba ní sánmà tilẹ̀ wa ma bainahuma àti ti ń bẹ láàrin sánmà tilẹ̀ wama baynahuma la'ibin. ọlọ́run ní gbogbo tí mo kà á lẹ̀ yìí sánmà àtìlẹ̀ àti tọ́wọ́ àánú rẹ̀ àti tí mẹ́lẹ́ àárín sánmà àtìlẹ̀ èmi ọlọ́run ò ṣeré débi tí mo fi ń dá wọn gbogbo tí mo dá yẹn ń ṣeré débẹ̀ ó ní di pàtàkì tí mo fi dá sánmà àtìlẹ̀ àti gbogbo tí mẹ́lẹ́ àárín sánmà àtìlẹ̀ àwọn wo ni mẹ́lẹ́ àárín sánmà àtìlẹ̀ àwa àti àlìjànú àtàwọn ẹran tá gbogbo àwọn nǹkan tí ń wúlò fún wa láàrin sámà àtìlẹ̀ ọlọ́run lọ́wọ́ ọ̀dà gbogbo ẹ̀ lásán kì í ṣe pé òun ṣeré débẹ̀ ni ó ní ìdí pàtàkì kan wọ́n wáyé ká bí ọlọ́run ọba pé nígbà ọlọ́run ní kì í ṣe eré lòún ṣe tó fi dá sámà àtìlẹ̀ àti gbogbo tó wà nínú ẹ̀ ẹ̀ kí wọ́n wá torí ẹ̀ dá ọlọ́run lòun serious lérí tóun dá yẹ kì ṣe pé eré ló mú òun dá ó ní ìdí pàtàkì kan tóun fi dá ọlọ́run náà ló tún wá sọ pé afahasibutum annama khalaqnakum abatha ọlọ́wọ́n bá ní iṣẹ́ ẹrù pé ẹ̀yin àtàlìjànú ẹrù pé mo dá yín fún eré ni ẹ̀yin dá yín kẹ́ wá ṣeré wa annakum ilayna la turja'un ṣé ẹ̀ ń rò ní pé ẹ̀ ní padà wá bẹ̀mí ọlọ́run mọ́ ẹ̀ padà wá bá mi gbogbo ilẹ̀ kú lọ́kọ̀ọ̀kan ntẹ́ wá lọ lè ṣe lé ayé yín wàá bí yín tẹ́ bá darí dé tí bàbá bá sọ fọ́mọ ẹ̀ pé walillahi al-masalul a'la ọ̀ ń bọ̀ wá bá mi ìtumọ̀ ní kí bàbá yẹn ti bẹ ọmọ yẹn níṣẹ́ kan. wọ́n lóun ọ̀dà gbogbo yín torí kẹ́lì máa ṣeré ọlọ́run lóun ò ṣeré ọlọ́run ní àwa náà òun ò ní ká máa ṣeré àyà méjì mo ti kọ́ wọ̀nyí. àyà ẹlẹ́kẹta ibẹ̀ lọ́lọ́run ti wá sọ ìtòhun torí ẹ̀ dá wa ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ẹ̀yin èèyàn ìdáyín lásán bẹ́ẹ̀ bá jẹ́ pé kẹ́ wá ṣe ìbáàdà mo dá yín sílé ayé torí ìbáàdà kẹ́ wá ṣe ìbáàdà kẹ́ wá di ábìdí tí ó mọ̀ sí lọ́n lọ́sàn-án tí ó mọ̀ sí lọ́n lóru nítorí ìbáàdà nìkan ṣoṣo ìlà lìyá àbùdùn àdàtúrò kọ́sì nídàlùbàlà yìí tọ́ni dàkàlà ahadùn ìlà Ibrahim ẹnìkan kan wọlé àfi Ibrahim nìkan nígbà tí ńlá ti ṣáájú Ibrahim a gbọ́dọ̀ rọ́ṣẹ́ nìkan kan mọ́ lẹ́yìn Ibrahim ọlọ́ba ní illa liya'budun ní ìdáyé fún kankan kò sí kankan tí mo torí ẹ̀ dáyé bí ìbàdí pé mo dáyé fún ẹ̀sìn ọwọ́ akú àwọn nǹkan tí ọlọ́run tún dá sílé ayé tó yàtọ̀ sọ́mọ èèyàn àtàlìjànú ọlọ́run dá irúgbìn ọlọ́run dómi ọlọ́run dóúnjẹ ọlọ́run dá ẹran ọlọ́run dá ẹja ọlọ́run dá gbogbo àwọn nǹkan tí ń wúlò àpáta irin kí lọ́lọ́run wá dá àwọn yẹn fún allahu akbar ọlọ́run yóò yí wa pé wọ̀lẹ́dí kọlàkọlẹ́kùn máa fi àrídì jẹ̀mìà ọlọ́run gbogbo tó wà ní ayé ní nǹkan tí yóò mú ayé rọrùn fún yín ọlọ́run ọba ní gbogbo tó kù lẹ́yìn àlìjànú àti èèyàn gbogbo tó kù tó wà ní ayé yẹn mo dá wọn nítorí ẹ̀yin kẹ́ máa lò ó káyé yóò lè bá a rọrùn àmọ́ mo dẹ́ ẹ̀yin nítorí kẹ́ máa ṣe kínní kẹ́ máa sinmi ìtọ́lọ́ ń dá tọ́lọ̀ ń dá fún wa tá à ń jẹ tá à mú tá à ń wọ̀ yẹn náà nítorí tọ́lọ̀ tọ́lọ̀ nítorí ẹ̀dá nítorí ẹ̀sìn nítorí pé ni láti omi tó mú yẹn <laughs> ọlọ́run dá a nítorí kó lè má ṣẹ̀sìn ọlọ́run dá oúnjẹ tó oúnjẹ ọ̀tá ọlọ́run dá kó lè má ṣẹ̀sìn kó lè tàǹkọ́sọ̀ òbí mouth ládìgbà táwa ti bàlágà báyìí ló ti di dandan ká máa sin ọlọ́run ká sọ̀rọ̀ wa di ábìdì tí ń sin ọlọ́run ábìdà lọ́kùnrin ábìdà lóbìnrin tí ń ṣe kínní tí ń sin ọlọ́run ábìdì lọ́lọ́run fẹ́ káyà nílé ayé ábìdà lọ́lọ́run fẹ́ káyà nílé ayé ẹni bá wà ní ayé tó ṣe bá dà oyè òfò ní fún un ọlọ́run bá ní wàhábùdì rabbaka hàtà yà àti yàkàlẹ̀yàkì ọ̀hún máa wá sí ọlọ́run ọba yẹn láti ìgbà tó ti bàlágà títí tí màláìka kú òfin yọjú sí ọ ìbáà jẹ́ pé lẹ́yìn ọgọ́rùn ọdún kan ni ìbáà jẹ́ lẹ́yìn àádọ́ta ọdún ni ó dìgbà tí ikú bá pa ọ́ kí ìbáàdà ó tó má di ọ̀ràn yẹn ní orí rẹ a jẹ́ pé àjẹkú ló ń jẹ àbí àgbàkú la tẹ́gùn àwọ̀kú la sọ ìbáàdà àtìsèkú lọ́lọ́hún. onígbà tí màláìka kú bá yọjú báyìí tí wọ́n ní wọ́n ní kọ́ máa bọ̀ nígbà yẹn ni ọlọ́run ọ̀ràn ọkọ̀ ṣe ìbáàdà mọ́ ẹ̀sán ìbáàdà lókùn tó lè ṣe kínní tọ́lọ̀ lè jẹ wọ́n ní tàwa ti wá jáde láyé ọlọ́run ní yáyọ̀ lẹ́dínlá àmọ̀tẹ́kùn lọ́hàkọ̀tù kọ́ọ̀tì ọlọ́run ní ẹ bẹ̀rù ẹ bẹ̀rù Ọlọ́run bó ṣe kẹ́ bẹ̀rù ẹ wala tamutunna ẹ gbọ́dọ̀ kú illa wa antum muslimun àfi kẹ́ kú sí muslim Ọlọ́run ní bèrè pé kí ló dé tí wọ́n ra sọ kí ló dé tí wọ́n kọ́lé kí ló dé tí wọ́n bímọ kí ló dé tí wọ́n ra mọ́tò kí ló dé tí wọ́n lọ́kọ Ọlọ́run ní bèrè pé kí ló dé tí wọ́n jọba ní tí ó bèrè ní pé kí tó sinmi bàbá gbé aṣọ sàárè kí wọ́n mọ̀ nàbí yuka tani ọlọ́wọ́ bá ti tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n mọ̀ bá sọ́nu sáré ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn wo ló ń sìn tala nàbí rẹ sọ́ńtẹ́lẹ̀ nàbí sọ́ńtẹ́lẹ̀ súnà nítorí wọ́n béèrè tàbá jáde láyé nìyẹn aṣọ tá a ti kó sílé ó di dání ẹlẹ́ni ìyàwó wa ó di dalomi ilé wa ẹni tí ọba ṣiṣẹ́ ní ọmọ gbé bẹ̀ ó yẹ sí ìbádà àbíkọ̀ yẹ ká sí ẹ̀yọ́ màyá mi àlẹ́ ìbádà tún tawqifiyya ẹ wá rí ìbádà táwì ìbádà wọ́n máa ń sọ fún wa pé ká ṣe é ni kìí ṣe pé àwa láàárò pé a fẹ́ máa ṣe báyìí nígbà táwọn nǹkan tí wọ́n jòkó lẹ̀ wọ́n ní ọlọ́run bẹ o àmọ́ irin ni làwọn máa bọ àwọn máa ran sọ́lọ́hún wọ́n lọ di irin ìròrí ọpọlọ ọmọ èèyàn ni èṣù ló sì gbé síbẹ̀ àwọn nǹkan àwọn ní omi làwọn máa bọ wọ́n sì ń lọ di omi wọ́n gbàgbé ẹni tí ó ní kómi ọmọ sàn wọ́n gbàgbé ẹni tó dárin àwọn kan àwọn ń sin igi wọ́n gbàgbé pé àwọn náà làwọn gègì yẹn kúrò nínú gbó àwọn náà làwọn yọjú àtọwọ́ àtẹsẹ̀ síbẹ̀ àwọn tó ń gbé e lọ́lọ́run kọlọmọdé ayé adẹdẹrin wọ́n jọ pọlọwọ dàrú gbogbo tọlọ́run dá léèyàn pátá lágbà pé kò sí ẹni tí ń jẹ Ọlọ́run tó dá gbogbo nǹkan lẹ́yìn Ọlọ́run nìkan là ibi wàhálà ti dé ni pé tọba di Abalabo bò láti sìn ín ìbádà yìí ó ní wọ́n jẹ́ mú méjì tọ́lọ́ fi ń gbà lọ́wọ́ yàn tọ́wọ́ fẹ́ ṣe ìbádà ẹ̀yọ́ màyá mi gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣe súfì ìbádà ni wọ́n fẹ́ ṣe àwọn ni wọ́n sọ lóko yẹn ìbádà ni wọ́n ń pè ní súfì àtàsọ́wò ìbádà tó fẹ́ ṣe wọ́n màyá mi ọlọ́run alá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ mo ní gbogbo tí ọba ní nínú ròrí rẹ̀ bó ṣe kó ti pẹ́ tó èyíkéyìí àwọn èèyàn tí wọ́n ti bọ́ sọ̀rọ̀ àbáwọn ilé kéwú tó ti lọ àbáwọn àfáà tó ti gbọ́ wá sí wọn àbí àwọn késẹ̀tì tó ti rà àbí gbogbo àwọn ìjọ tó ti kárà bọ̀. tọba bá ti wá tó ti nígbàgbọ́ nínú àwọn nǹkan kan nínú ìjọsìn tó bá ti lè rí i pé àyà Quran tó kílíà ó tako òròrí yẹn mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run mọ́ṣá ìpàtì lẹ́nu nítorí pé gbàtọ́ làwọn fẹ́ tún ayé ṣe ó sọ àlùkùránì kalẹ̀ ni o ọwọ́ àfihàn ẹni tọ́mọ̀ yẹn kọ́ jùlọ onílànàbíwá Muhammad. sẹ́rí koran kan sọ̀kalẹ̀ yìí anabi ni wọ́n máa ṣàlàyé rẹ̀ fún wa tó ṣe jẹ́ pé májẹ̀mú májẹ̀mú tó di ẹ̀sìn mú tí ẹ bá fẹ́ ṣẹ̀sìn méjì péré náà ni alákọ̀ọ́kọ́ al-ikhlas ẹlẹ́ẹ̀kejì al-mutaba'a tó bá fẹ́ ṣẹ̀sìn tó bá dé pé ẹ̀sìn ni o ó ṣe nítorí ọlọ́run ó ní máa ṣe nítorí pé wọ́n fẹ́ máa lọ́ọ̀lẹ́ kírun bẹ̀ yẹn nítorí ká lè bá fi mí jẹ oyè kan mo fẹ́ máa kírun torí pé ọkọ mi kó lè bá fún mi lówó mo fẹ́ gbàwẹ̀ mọ́ndé àtàlámísì torí kí dáàdì mi kó lè bá nífẹ̀ẹ́ mi èmi náà mo fẹ́ máa tara bẹ̀sẹ̀ torí pé kí lè mọ ní nǹkan jẹ àmọ́ fẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ kí wọ́n kí wọ́n mọ̀ mi pé mi náà ẹlẹ́sìn lèmi náà mo fẹ́ káwọn èèyàn mọ̀ ẹ̀rí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ìpẹ́lẹ́sìn ni mi kárí ni irú ẹ̀sìn bẹ́ẹ̀ ọlọ́run nígbà o ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa'a ọlọ́run ọba ni àpáyín láṣẹ kẹwàá ṣe kankan lé ayé ilé ayé tá a ti yín wáyé tá a padà sì yín jáde ńbẹ lásìkò tó wù wá àpáyín láṣẹ kẹwàá ṣe kankan bẹ lẹ́yìn kẹwàá ṣe ìbáàdà àmọ́ mukhlisina lahu din àmọ́ ẹ nítorí ọlọ́run ẹ̀sìn yẹn ẹ nítorí ọlọ́run alalillahi dinul khalis ẹ̀sìn téèyàn bá ṣe nítorí ọlọ́run lọ́lọ́mọ ń gbà tọ́wọ́ ti jẹ́ sìn àmọ́ tí ìbá ṣẹ̀sìn ò lè ṣe nítorí àwọn èèyàn tí ìbá ṣẹ̀sìn ìpè kọ́lọ̀ mọ́tò mi mo fẹ́ kùn ní blu káwọn yẹn lè bá mọ̀ pé kọ́lọ̀ blu ní mọ́tò mi ọ̀ lẹ́sẹ̀ mo fẹ́ wọṣọ brown káwọn yẹn kẹ́lẹ́ máa mọ̀ pé brown ni aṣọ tí mo ṣe kí ni tí mo nílé ọ̀ lẹ́sẹ̀ mo fẹ́ fi spoon mo fẹ́ fi jẹun ó ti yé ẹ̀kan lè bá a mọ̀ pé èmi náà mo mú oúnjẹ jẹ ọ lẹ́sẹ̀ èyí fẹ́ wọ palm sùn mo fẹ́ ṣe kíni mo fẹ́ wọ̀ káwọn yẹn lè bá a mọ̀ pé mo ní sùn lé ọ lẹ́sẹ̀ o lè kọjú ilé rẹ síbi tó bá wọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ kọjú mọ́ṣáláṣí síbi tó bá wọ̀ láti jọ́rọ̀ ẹ̀sìn tẹ́kisì ọ̀wà àkọọ́lẹ̀ ọ̀wà láti òkè sánmà lẹ́yìn náà ọ wàá jáde ní ààrẹ ọ̀dà lẹ́yìn tó ń ṣe kínní lẹ́yìn tó ń ṣe ẹni bá ń fi kankan súnmọ́ ọlọ́run tó wá jẹ́ pé nǹkan kan ń bẹ lánìyàn rẹ̀ tó fẹ́ achieve tó fẹ́ rí lábala ẹ̀sìn yẹn ó kàn gbẹ́sìn sókè ni nǹkan kan ń bẹ lábẹ́ ẹ̀sìn yẹn kó nítọ̀ òun kó lè tú bá o torí gbogbo tí bá ń ṣe lẹ́sìn wọn ní kọ́ lè fún un ọlọ́pàá sọ nìkan kan wá bẹ alákọ̀ọ́kọ́ ni ẹ̀ nínú àwọn ọmọ jẹ̀mú tó fi ń gbaṣẹ́ lọ́wọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimutaba yaani mutaba tu rasulillahi sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ bá fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba àlá lẹ́yìn ìgbà táà níyàrá bá ti da tán ọ wàá gbé kalẹ̀ pé kíní yìí afẹ́ fi súnmọ́ ọlọ́run kò lè ní ìtẹ́wọ́gbà àbí kọ́ jẹ́ pé ànábì ni ó ṣe é síwájú rẹ̀ ọ̀nà tá ànábì sì gbà ṣe ni ó ṣe kíní ìwọ náà ó ṣe kíní ìwọ náà sì ṣe ọ̀rọ̀ méjì mọ́ sọ yẹn o ànábi ṣe la ilaha illallah àbí àwọn míì wọ́n ń kojú àwọn náà ṣe la ilaha illallah àmọ́ náà tí wọ́n ń gbà ń ṣe yẹn ọ̀nà ẹ̀ka ànábi ṣe kí ni kọ́ gbà ṣe ọ̀rọ̀ méjì ni o lábẹ́ mùtábà níta ànábi ṣe ó ṣe kí ni ó ṣe ọ̀nà tá ànábi gbà ṣe yẹn ló fi ṣe kí ni fi ṣe ìwọ ní mú lànà míì wà tó sí lànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ bá aláwo ní kúlẹ̀ in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah ọlọ́run ẹ̀yà nábì bá mi sọ fún wọn yìí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run sọmọ pé ẹni tó fẹ́ sẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ lẹ́mí rẹ̀ ọ̀sẹ́nìkan tí ó fẹ́ sẹ̀sìn tí èyí jẹ́ pé ìfẹ́ ọlọ́run ti wà nínú ẹ̀mí ẹ̀ ẹni bá nífẹ̀ẹ́ ọlọ́run ní sin lọ́run ẹni bá nífẹ̀ẹ́ èṣù ní sin èṣù wá sọ fún wọn yìí pé tí wọ́n bá nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n fẹ́ sìn ọlọ́run fattabi'uni èmi ànábì ní kẹ́ máa tẹ̀lé ká lọ yuhbibkumullah ọlọ́run wà nífẹ̀ẹ́ yín bọ́lá bá ti nífẹ̀ẹ́ yàn kí ni wọ́n sọ yàn dà yọ sọ yàn di wòlíì ni. àdékòtò yẹn bá fẹ́ ya wòlíì téèyàn sì fẹ́ fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ fẹ́ràn yàn kí lèèyàn máa ṣe èèyàn máa tẹ̀lé ìbá ni bó ṣe ṣe ọlọ́run ní ká tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ ń pilẹ̀ iná ni pé gbogbo ohun tó bá ti tako ìròrí rẹ ìbá ti pẹ́ tó ti wà ń bẹ̀ tó bá ti rí àyà tó kílíà tó sọ fún ọ pé ìròrí yẹn ọ̀dà mẹ́sàn-án ìfilẹ̀ nítorí ọlọ́run torí jọ́dọ̀ pàdé ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ ló sọ fún wa pé ànábì ní ká ṣe kí ni ká máa tẹ̀lé onílàkọ̀dé káàrin alákùnfin rasulillahi uswatun hasana ọlọ́run bá ní mo ti gbé kalẹ̀ fún yín àpèjúwe dáadáa lára tani lára nábì nìkan nítorí pé òun ni wọ́n ránṣẹ́ wa ló ṣe jẹ́ pé ànábì sọ̀rọ̀ sọ́la ìgbà tó kírun tán ó ní ọlọ́run ní kẹ́ ẹ máa kírun wa aqimu salata wa atu zaka ẹ máa kírun ẹ máa yọ zaka ànábì ní sallu kama ra'aytumuni usalli ẹ máa kírun bẹ́ẹ̀ ṣe rí tèmi ń kì í yóò láàfin sọ fún àwọn èèyàn pé alukoran bila sunna eh jahannam bọ́bá ní koran nìkan lọ fẹ́ gbàgbọ́ ọ̀gbà sunna gbọ́ ó sì wọ ọ̀nà pẹ̀lú koran nìkan yẹn koran nìkan tó gbàgbọ́ ó sì wọ ọ̀nà pẹ̀lú ẹ̀ àbí ọ wà nínú sóra kan yìí pé èso máa ń járùn nínú sóra ọlọ́ nínú sóra ọlọ́ àti rí pé bí wọn bá ka fátíà kò nírun nínú sóra ọlọ́ bọ́bá tí kùránì nìkan ni wọ́n fẹ́ gbàgbọ́ wọ gbàǹkan mí gbọ́ mọ́ lẹ́yìn kùránì nìkan ó sì lọ lè wọ̀ ná pẹ̀lú ẹ̀. ànábì ni ó practice irun fún wa ààwẹ̀ ànábì ni ó kọ́kọ́ gbà á nígbà ànábì parí hajj hajjatul wadaa ànábì ní ta'khudhu anni manasikakum ànábì ní sẹ́ rí bí mo ṣe ṣe manasik alhajj bí mo ṣe ṣe ṣe hajj yìí bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ó máa ṣe o ìtumọ̀ ẹni pé ẹ má ṣe é lọ́nà míì ẹ má yí padà o gbogbo ìbádà pátá anabi ni wọn kọ́kọ́ ṣe ká tó ṣe kíni ká tó ṣe ìbádà tẹnìkan bá ti wá gbé wá fún wa bóyá látọ̀dọ̀ àwọn lárúbáwá ni àbí látọ̀dọ̀ àwọn dúdú ni àbí látọ̀dọ̀ àwọn tí wọ́n jáde kúrò nílùú àbáwọn tí wọ́n wà nílùú náà ni tá a bá ti gbé sínú àlùkùránì tá a ráyà fún a gbé sínú àdìsí àràdìsí fún wọn èpè lẹ́sìn bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè é anabi sì ni iyyakum wa muhdathatil umur anabi ni ọdọwọ yín ọdọwọ yín ọjọ́ lọ ẹ má tún dá mi lẹ o fa inna kulla muhdathatin bid'ah tẹ bá ti tún dá mi lẹ ẹ ẹ ti hun ẹsìn nìyẹn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkan kan kọ́ lọ́mọ́sá mu wá dúró anabi ni man amila amalan laysa alayhi amruna ẹni bá ti ṣiṣẹ́ kan iṣẹ́ yẹn ṣe àmọ̀ lẹ́sà alẹ́ àmọ́rúnà tí èsì pé àwa la pàṣẹ pé ẹ ẹ ẹ ẹ ṣe é nígbà míì ọlọ́run ó pàṣẹ ní koran ari nígbà míì kò ní sínú koran ẹ̀sìn náà sì ni kò ní sínú koran nínú àdìsí lọ́wọ́ ànábì ní gbogbo ntí àbá pàṣẹ pé ẹ ṣe ẹni bá ṣe é fọwọ́ ọ̀rọ̀ ọlọ́run ní lọ́wọ́ ẹ̀ àwọn ẹ̀sìn tí sínú koran ọwọ́ rẹpẹtẹ ànábì ní yọ akọ anilẹ̀ mọ̀lúdi yẹ́wò mọ́sáàbẹ̀ àyè ìjọ keje anabi ní ká ìpẹ́ran fọ́mọ nínú súra wo lèyẹn wa nínú súra wo lọ́wọ́ kò sínú súra kankan ó sì kọ́ alátó keje lẹ́wọ̀n níbàmẹ́ ló dẹ́gbẹ́ mọ́tà rẹ̀ láàmú nítorí ọ̀ma ní ọ̀dà anabi ní ọ̀dà nínú kíni nínú sunna oyè lọ́dọ̀ náà ni torí pé àti sunna ní ń anabi lérí ẹ̀ wọ́n má hawa wa ha. anabi òní sọ̀rọ̀ kankan jáde inna anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhi ọlọ́run láwa la sọ síkìrì kalẹ̀ quran ìwọ ọlọ́mọ wa ṣàlàyé quran yẹn fún wọn èyí wá ní quran nìkan lòun fẹ́ gbọ́ lẹ́nu ànábì àlàyé quran yẹn òun nídìí ẹ̀ ló ṣe pé tá a bá ti sọ pé kí ni yọ̀ da ọ wá béèrè pé ṣé alukurani ló sọ pé ọ̀dà lẹ́yìn náà sànàbì nínú hadithi ànábì ní ọ̀dà má máa sọ pé ò rí nu quran mọ́ o. níta ní ìfúrásì ní ọmọ ṣe ó ti wà ní Quran wa ma atakumur rasulu fakhudhuhu wa ma nahakum anhu hu ànábì ní àdádálẹ̀ ọ̀dà nínú ẹ̀sìn wa ká máa dá nǹkan lẹ̀ láì ṣe pé òun ànábì fọwọ́ sí i. àtàsọ́wò ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa yu'tabaru tariqatul ibada ìtàwọn èèyàn ń pè é nínú ìtumọ̀ àwọn tí wọ́n ń ìlànà àjọsìn tá a fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba wa àmọ̀kọ̀dìmáàtì tí mo ti wá ṣàlàyé síwájú yìí òun ni ọmọ gáìdì wa tá a fi máa mọ̀ pé ǹjẹ́ tí wọ́n ń pè ní tasawuf nítorí yẹ ká máa ṣe ni àbí kò yẹ ká ṣe kí ni kò yẹ ká ṣe é gbogbo àwọn táwa ń kà tán àtàwọn àfọ àtàwọn ń kalẹ̀ táwa lọ lè ka ipe ìgbà wo ni àtasawuf gan tó bẹ̀rẹ̀ táwọn kan pera àwọn ní àwa ní sufi àwa ní sufi yóò ní lẹ́yìn ìgbà tá nàbì lọ tán ni o lẹ́yìn ìgbà tá nàbì lọ tán ni o lórúkọ yẹn lọ́sẹ̀ jáde ẹ̀yọ́mọ̀yá nínú ẹ̀sìn wa nínú ọgọ́rùn-ún ọdún ẹlẹ́kẹ̀ẹ́ta bọ́n inú ẹlẹ́kẹ̀ẹ́rin ó bẹ̀rẹ̀ nínú ọgọ́rùn-ún ẹlẹ́kẹ̀ẹ́ta ó wá nínú ọgọ́rùn-ún ẹlẹ́kẹ̀ẹ́rin ẹ̀yọ́mọ̀yá mi alikọ́dínú thalith wọ́n rọ́ọ̀bì àìlèhìjìrì. àwọn nǹkan wọn kàn wò pé àwọn èèyàn ń jayé àwọn èèyàn ò sílọ̀ dáadáa wọn á lò lè kóra ró síbì kan wọn jòkó síbẹ̀ wọn fa yé lẹ̀ wọn wá bí sìlérí ká máa kírun ká máa gbààwẹ̀ ká máa dárúkọ Ọlọ́run bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní. àwọn eléyìí ni wọ́n ń pè ní zohad àwọn èèyàn sáfáyé wọ́n wá ń pera wọn ní sufiyun wọ́n nítorí kí wọ́n ní pẹ̀lú àwọn bẹ́ẹ̀ wọ́n nítorí pé wọ́n máa ń wọ aṣọ onírun irun ẹran awọ ẹran òun ni wọ́n fi dáṣọ ẹni bá ti fi awọ dáṣọ sẹ́mọ̀ pé á ti di kó ti ráyé sá bí wọ́n ṣe bẹ̀rẹ̀ náà ni ibilis òun mọ ti ń lọ tọ́ba fẹ́ ṣìyàn lọ́nà ó lọ́nà tí ó gbé gbà fún yàn àwọn eléyìí wọ́n ń sin lọ́hùn àárí ètò ní í ṣe pẹ̀lú ẹbọ nínú kíni nínú ṣíṣí wọn àmọ́ wọ́n ní àwọn àkíyèsí nínú àwọn bídíà díẹ̀ díẹ̀ tí ó sọ̀yàn di kèfèrí bó ṣe jẹ́ pé àwọn tí wọ́n wà nígbà náà tí wọ́n di súnà mú wọ́n di oyé wọn yìí pé èyí tẹ̀ ń ṣe yẹn lóòótọ́ ilé ayé ti pokuru musu àwọn èèyàn ti tán sínú ayé wọn ò tara bẹ̀sìn mọ́ ama anabi sàǹsàlà mọ́sálásí lànàbì tí máa ń kírun ọ̀ràn yan èyí ni ká lọ mọ́sálásí wọ́n pè wọ́n sákèsí nígbà tí àwọn yẹn lọ tán làwọn tí wọ́n láwọn náà tún fẹ́ di súfí àwọn yẹn àwọn bá gbé oríṣiríṣi àwọn ìlànà kalẹ̀ àwọn ni wọ́n pè ní marhalatu atatorok ṣéwù kọ̀ọ̀kan wá ní ìlànà àjọṣin tiẹ̀ ó sì nírú àwọn àtikáàrù tí máa ń ṣe ó sì ní àwọn àgbélẹ̀rọ ẹ̀sìn tó gbé kalẹ̀ àtàwọn àdìọ́kàn àtàwọn òròrí léyìí tó jẹ́ pé mùkálífà lèlùkùránì wà sunna yín wá ń yapa àlùkùránì yín sì ń yapa sunna. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn táwọn àlùfáà fìtì sí àsìkò táwí ó ní Abul Yazidi al-Bastami àti Dhunnun al-Misri àti Hallaj àti Ibn Arabi gbogbo àwọn eléyìí àwọn àgbà sufi ni kò sẹ́ni tí ó ṣe tasawufu tí ò ní ka ìtàn àwọn tí mo sọ yìí. وفي القرن السادس الهجري ظهرت الطريقة القادرية المنسوبة لعبد القادر الجيلاني رحمه الله تعالى رحمة واسعة. nígbà ó di ọgọ́rùn-ún ọdún kẹfà dáná bí lọ́tàn làwọn kan dìde wọ́n ní àwọn ni sufi tọ̀ríkọ alukọ̀dìríyà wọ́n fẹ́ra wọn ti sí ọ̀dọ̀ àáfàá tí wọ́n ń pè ní abdulkadir alijilani àáfàá abdulkadir alijilani ọ̀rọ̀ wọn àáfàá pín sí méjì lérí ẹ̀ àmọ́ èyí pọ̀ jù ni pé wọ́n ní kìí ṣe àfọ̀nbídíà òtún kan lé láwọn àwọn àkútọ̀ bàṣàríyà tọ́jú pé ọmọ èèyàn lè kó sígbà míì tọ́jú pé o lè mọ́mọ́ àmọ́ àfa àti ń pèpè lọ síbi sunna ni ibi ká di sunna mu ká di sunna mu bọ̀dígbà tá a fa yẹn kú tán ní àwọn nǹkan ni wọ́n dá ojú ọ̀nà yẹn lẹ̀ wọ́n wá gbé ìlànà ìjọsìn kalẹ̀ ìlànà ìjọsìn yìí wọ́n wá fi ń tì sọ́dọ̀ Sheikh Abdul Qadir alijilan jilani àwọn wa ní Sheikh Abdul Qadir àbáwọn lọ́rọ̀ lọ́wọ́ báyìí àwọn kàdìríyà tiwa nígbà tiwa ń sìn làwọn afẹ́ sí kínní làbá lọ́rọ̀ nítorí táwọn arí táwọn kàdìríyà ń ṣe yìí àtàwọn ti lárúbáwá ni àtàwọn atajẹ́ dúdú ni gbogbo ẹ̀ mukhalifa ọ̀tako alukurani àti kínní àti sunna lẹ́yìn náà làwọn tọ̀ríkà mi náà tún dé wọ́n pè ní àrùfàáyà àfàrùfàáyì orúkọ tí wọ́n náà fi sọ yẹn àsànùsíyà àfàsànùsí àdàwíyà ọ̀kan náà tó nu al-idirisiya asadiliya asamaiya atijaniya al-ikhlasiya ọ̀pọ̀ rẹpẹtẹ láwọn ojú ọ̀nà yìí ọ̀kan náà sì lójú ọ̀nà tó dọ́dọ̀ lọ gbogbo àwọn tá a wúyì náà wọ́n ń gbìyànjú pé àwọn fẹ́ ṣe wọ́n wá gbé gbàbí tọ́lọ́wọ́n ò sí kínní tọ́lọ́wọ́n ràn wọ́n ọlọ́ni iná lẹ́sìn náà fara kù dínà hùwà kánú ṣe yá ọlọ́ni gbogbo àwọn tí wọ́n sọ ẹ̀sìn wọn di kélekele kélekele ẹ̀sìn kan náà ni ó wà kánú ṣe yá lásìtà mí hùn fi ṣe ẹ̀sìn ẹ̀yọ kan náà lọ́yọ̀ kẹ́ máa sìn wọ́n wá sọ ẹ̀sìn wọn ẹ̀sìn kèfèrí wọn yẹn wọ́n wá sọ di yẹlẹ yẹlẹ yẹlẹ yẹlẹ anjanbọ ọsà anjanbọ láta anjanbọ mọnata ọyẹ àwọn ẹ̀sìn ẹbọ yẹn kún rẹpẹtẹ ọlọ́run nílà nábì ìwọ mọ́jọ wọn o ẹ̀sìn kan náà ni ẹ̀sìn títì ẹ̀ anabi sọ̀sọ̀ kó tó jáde láyé níbi hadithi al-irbad bin sariya anabi ni ma ya'ish minkum ba'di ẹni tẹ́mi rẹ̀ bá gùn jù nínú yín tẹ́mi rẹ̀ bá gùn dáadáa fa sayara sayara anabi ni yọ padà rí ikhtilafan anabi ni ikhtilafan qalila ni ikhtilafan ànábì ní ìyapa ọ̀pọ̀ ìyapa ọ̀pọ̀ gan nínú ẹ̀sìn islam tí mo mú ẹ fa alaykum bi sunnati ọ̀dọ̀wọ̀ yín o bó ṣe kọ́pọ̀ tó ẹ béèrè bó lèmi ṣe ṣe sunna tèmi ní kẹ́ẹ̀kan mú bẹ́ẹ̀ wa sunnati al-khulafa'i rashidin kẹ́ẹ̀sì mú sunna àwọn àlífà mi tọ́lọ́run ti fi wọ́n mọ̀nà ìtumọ̀ ẹni pé gbogbo táwọn yẹn bá ń pè lẹ́sìn àkàbẹ̀rẹ̀ pé alukur'an ni lafẹ́ wò sí ọwọ́ ànukura lẹ́yìn náà àsúnà afẹ́wọnú súnà lẹ́yìn náà bifahmi sálàfẹ́ umma pẹ̀lú àgbọ́yé àwọn khulafa'u ar-rashidin tasọ́wùfù tá a wá wí yìí ìjà ànábì ṣe é ìjà àwọn sàhábà ṣe é ni abubakar ni abirufa iya ìkìlásíyà ni umaru ni àbí àdàwíyà ṣàṣìlíyà ni usman ni ẹbí ahmadiyya tá a bá ti ń ka àwọn ìròrí wọn a sì máa máyà wá tọ́ta kòròrí náà ibẹ̀ náà ni ó ti kílà yìí pé ayé sọ̀tẹ́ nìkan ládùúgbò yòó àwọn èyí sọ̀tá fẹ́ nìkan kan adúó lérí ìtawà bá rí nìkan ní Al-Qur'an a sì dúró lérí níta bá rí nìkan nínú hadisi a sì dúró lérí àgbọ́yé àwọn sálàfù sálẹ̀ àwọn tí wọ́n gba kéwú níwájú ànábì aya kan bẹ tó fẹ́ dàrú júlẹ̀ láhùwà alhadith òmìnira náà tó máa yẹ ṣìtẹ̀rí láhùwà alhadith ọlọ́wọ́n bá láwọn kan bẹ tí wọ́n máa ra láhùwà alhadith wọ́n máa ra ọ̀rọ̀ eré eré nítumọ̀ rẹ̀ nínú èdè àwọn èèyàn tún sọ́nà tó ìpè láhùwà alhadith tó wà nù aya yẹn o nǹkan báyìí ni nǹkan báyìí ni nǹkan báyìí ni ìtumọ̀ pọ̀ lérí ilẹ̀ gbogbo wa la wà nínú ìdààmú ìfúbò láti mọ̀ tọ́lọ́ ń gbà lérò àwọn akatira ibẹ̀ láti wá rí tí àfa àwọn abdullahi bin masoud ó ní lahwal hadith algina ó ní lahwal hadith tó nínú àyà yẹn algina lànà bí pè fáwọn. Music mísíkì lànàbí pé fáwọn ó ní fáwọn aláhi lẹ́sìn ilá ilá ilá wa ó lóun fẹ́ ọlọ́run ọba búra lẹ́mẹ̀ẹ́ta ó nígbà tá ànábì ń sọ fáwọn àlìkìnà ó ní mísíkì lànàbí pé tùmọ̀ láwọn àdìsí fáwọn orin gbígbọ́ orin àlìjó tómi olómi ọmọ jó tá a máa lulu wọn làwọn fi ń gbẹ́sìn gani ọlọ́run ní kẹrẹ jú wọn lùlù sí ìyàwó ìyàwó ìyàwó ìyàwó ń jó ọlọ́run fi ń gbẹ́sìn ga sọ ma pé irú àwọn lè kéwòn ní ẹ ká sọ fún ọ kán lè tún kéwúké wọn lóun rí ẹ̀sìn ni lóbìnrin ń jówájú rẹ ọlọ́run sì ní ká rẹ jú ó sì wà nù kọ́ràn fa ló ṣe jẹ́ pé gbogbo nǹkan ti fẹ́ dàrú nínú ìtumọ̀ ẹ̀sìn wa pẹ̀lú àwọn adápadà sí ọ̀dọ̀ àwọn sálàfù sọ́ọ̀lì àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn àyọ̀mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa ẹ̀kọ́ kọlà ewé lọ́kọlà sí la àtàsọ́wọ́ àyọ̀mọ̀ ayá mi àwọn nǹkan wọ́n ń fi tàsọ́wọ́fù wọ́n fi ń tì sí asuhabu sofa ipe tasawufu ti bẹ̀rẹ̀ láti ojú ayé anabi àwa ni ẹ̀ka májísì kan wá tá anabi fi ti sọ pé àwọn tí wọ́n bá ń ṣe ìbáàdà o mutasawwifun ni wọ́n o sufi ni wọ́n ẹ̀ka májísì kan wá kò sí wọ́n láwọn asuhabu sofa àwọn tí wọ́n mẹsìkìnì tí wọ́n lówó tí wọ́n gbalé ní madina tí wọ́n wá láti maka wọn ò nílé wọn ò lówó àwọn ni wọ́n mọ́lẹ́jì nínú mọ́ṣáláṣí wọ́n kírun wọ́n kírun ọ̀rọ̀ yàn àdébí àmọ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ara wọn àbúrò rẹ̀ rà nítorí pé òun náà padà wàá dá dúró. wọ́n ní ìbáàdà àwọn òṣùfì àwọn o ọ̀dọ̀ àwọn àṣọ́àbù ṣùfà àwọn tí wọ́n wà ní mọ́ṣáláṣí ànábì àwọn ni wọ́n dálẹ̀ tọ́ bàbá wa ń sọ tẹ̀sí nínú tàṣọ́wùfù nísìnyí àmọ́ wa gbé ìyẹ̀wò sínú ìgbésí ayé àwọn sàhábà ìgbésí sàhábà kan sóṣèlú yìí tẹ̀sí kí ni tẹ́ ń ṣe yìí ẹ̀sìn lọ́dọ̀ wọn lẹ́tí kíni lẹ́tí mú bàbá sèkùlù islam àwọn ní gbogbo ìtumọ̀ dánsẹ̀ fún sufi sufi wọ́n ní gbogbo jámpíǹtì sí yẹn kò ṣe ẹ̀mú nínú èdè gan àwọn kan rí i pé káka sọ pé ìtumọ̀ ẹni pé ojú ọ̀nà tí àwọn tí wọ́n da awọ ẹran bora tí wọ́n sì láwọn ń ṣe ìbáadà ìtúbi tẹ́fìtì sínú tó lé nítumọ̀ àlẹ́ ìbáadà tu ẹ̀yọ́ màyá gbogbo aláwa ní markasul irfad nasalu allah ta'ala an yuwaffiqana wa iyyakum ila ma fi khairuna fi dunya wal akhirah ọlọ́run tó ṣe àyè ní àyè mọ́lẹ̀ kọ́lọ́ má jẹ́ oṣù òkùnkùn láéláé òdodo tẹ́ bá ti ń gbọ́n bí jama ẹ lè dì í mú o ọlọ́run sẹ́wàkù ló fi sẹ́wàkù lọ́lọ́run fi ní ká láǹfààní àti máa jòkó orújòkó yìí ìfẹ́ ọlọ́run bá ń bẹ lérí wa o nítorí pé ọlọ́run ò ní fẹ́ ju ẹnìkankan sínú àlìjánná àfikọ́ ọlọ́run fi ìfẹ́ mà sílẹ̀ mìí من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة Ànábì lẹ́ni tọ́lọ́ bá ti fẹ́ ṣe àlìjáná rẹ̀ rọrùn yóò wá fi ìfẹ́ mà sí lẹ́mìí kọ́ ma wá mà kí ni wọ́n ń pè ní ìmà al-ilmu qala Allahu qala rasuluhu mal ilmu qala sheikh wal aba'u. àwọn afa àwọn ni tí wọ́n ń pè ní ìmà òun náà ni n tó kílà ní Qur'an àti hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ọ̀rọ̀ táwọn bàbá kan sọ bàbá pọ̀ gbogbo aláṣẹ ní bàbá baba alẹ́ lárúbáwá wà baba funfun wà baba dúdú wà àwọn baba wa nílùú maka wọn wà baba wa nílùú cairo wọn wà baba wa ní fásì morocco baba wa ní kaula baba wa ní lọrin baba wa lẹkọọ wà baba wa lọyọọ wà gbogbo ala làwọn baba baba àwọn bá ní sábàtì lọ rẹ lóye ẹ má retí baba kankan kó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún yín àlẹ́ ìlímù qala Allahu qala rasuluhu ọlọ́run sọ ànábì sọ ni wọ́n ń pè ní mà mọ̀lẹ́ ẹ̀lìmù kọ́lá sheikh wal aba shehu sọ báyìí àwọn afa wa sọ báyìí bá a ti bá tí wọ́n sọ ká tó bí yín nìyẹn wọ́n ní kì í ṣe mọ̀ nìyẹn sẹ́dúgbà tẹ pé lẹ́sìn ìbá àráyà fún àhẹ́n kì í ṣe mọ́ ẹ sì pé lẹ́sìn àràdì sì fún kì í nígbà ànábì lọ́gbọ́n lòun fílẹ̀ fún wa ẹ ẹ taraktum fikum amrayn lam tadillu mo fi kan méjì lẹ fún yín ẹ ní sọnù tẹ bá ti dúró lérí ẹ ẹ takú lérí ẹ ní kitaab Allah alukur'an wa sunnata rasul àti sunna mi láti máa ń pa àwọn alùsùnà ní alágídí alágídí lérí ẹ ìdí wọn ń pè ní alùsùnà ni pé àwọn máa ṣẹ̀sìn pẹ̀lú ìbámu wà ní kur'an àti pẹ̀lú ìbámu wà ní àdìsí pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà ó wà alágídí lérí ẹ agídí yẹn mo fẹ́ ká máa fi kún nítorí tó o bá lágídí lérí ẹ̀ oyè wọ́n kàn wá mú irọ́ kan wọ́n wà á kún lọ́dà òdodo bọ́ọ̀ bá ṣètè jára rẹ gbà oyè ọ̀fọ̀dù sàn lọ. nítorí ṣẹlẹ̀ táwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n fi gba sófin nìyẹn nígbà tí màá ṣàlàyé táwọn bàbá yẹn ń ṣe tẹ́yìn náà mà tẹ́mi náà mà táàjọ́ mà á rí i pé ó takò tó wà ní Kùránì àti Sunnah

ẹ̀yẹ́ màá yá mi àlè ìbádàtú ẹ̀jẹ̀ àlọ́ lè má gbogbo àwọn ayọ̀ àlè ọ̀bàd wà ayẹ́tọ̀ là ábìdà gbogbo àwọn tá a fẹ́ sin ọlọ́run ó ti dá wa lójú nínú ọ̀rọ̀ tí mo sọ síwájú wípé ń ta wá ṣe ilé ayé ń bí ẹ̀sìn la wá rán ìyàwó rẹ tí ọba sin lọ́wọ́ ọba ọ̀fẹ́ yàwó ọmọ rẹ tí ọba sẹ̀sìn ó bímọ ó ti bímọ ọsẹ ìmọ̀ bẹ́lẹ́ ọkọ tí ó bímọ ni àbíkọ́ lọ́wọ́ sọ̀hún náà dọ́mọ fún ẹni tí ọkọ tí ó sẹ̀sìn ó yé ọkọ tó fẹ́ ni òjì rẹ̀ yàn fẹ́ tó bá ti lóhun ọ̀sẹ̀ sì máa kú lábẹ́ ẹ̀ torí ẹ̀sìn là á fi ń kọ́ṣẹ́ torí ẹ̀sìn là á fi ń ṣòwò torí ẹ̀sìn là á fi ń kàwé ìwé ìwé tankan torí kálí ní tá a jẹ kálí bá gbádùn ẹ̀sìn ni o torí ẹ̀sìn là á ṣe ṣòwò tába ti jí làrọ̀ báyìí àá ṣẹ̀sìn tí ló fi ṣe kínní tí ló fi sún ni àá wàá ṣe tí táfi jáde láyé. àlẹ́ ìbáradà ìwọ tó bá wá fẹ́ ṣẹ̀sìn ètò wọn pè lẹ́sìn ismun jami'u likulli ma yuhibbu Allahu wa yardahu minal aqwali wal a'mali az-zahira wal batina ètò wọn pè lẹ́sìn òun náà ni gbogbo ntọ́lọ́wọ́n bá aláàbá fẹ́ ká máa ṣe nínú Qur'an mo ti sọ yẹn ọyẹ kò ti gbọ́ yé gbogbo ntọ́lọ́wọ́n aláàbá fẹ́ ká máa ṣe nínú Qur'an tó máa ń ṣe ẹ̀sìn ẹ̀sìn lèyàn ṣe wọ́n ní àmàlì zahira wal batina wọ̀yẹ̀rọ̀dọ́ gbogbo tó lọ́n bá yọnu sí fún wa pé ó dáa ẹ̀sìn ni o tába ti gbọ́ yé báwọn ẹnì kọ̀ọ̀kan wa a mà pé kò sí tọ́lọ̀ ń dá wa wá ṣe ń lé ayé tó ju ẹ̀sìn lọ àwọn ẹ̀sìn kan wá ń bẹ tọ́ lásìkò tọ́ lásìkò àwọn ẹ̀sìn kan bẹ tó ṣe kí ni lásìkò la ilaha illallah la ilaha illallah ń sin ara ẹ̀sìn ní àbí kò sígbà tá a lè ṣe é àmọ́ àsọlá òun lásìkò kéèyàn náà fẹ́ kí mọ́gìrìbì nísìn tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ọ̀sẹ̀sìn àbí ọ̀sẹ̀sìn ọ̀sẹ̀sìn àmẹ́sìn wọn ní kọ́lẹ̀ fún wọn nítorí pé kò kí ní àsìkò tán ní àsìkò tán ní kò kí ẹ̀sìn ismu jami'i li kulli ma yuhibbu Allah mọ́dàrẹ́ ẹ̀ láàmú ìtọ́lọ́mbá ti lóun fẹ́ tọ́ọ̀bá ti ń ṣe òun sin lọ́nà àbí tọ́lọ́wọ́n bá aláyọ́nu sí pé ká máa ṣe ẹ̀sìn ni nínú àwọn ọ̀rọ̀ ni àbáwọn ṣe ètò hàn ní àbí ètò pamọ́ alákọ̀ọ́kọ́ ni ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ká lè máa fi ìgbàgbọ́ làkọ́kọ́ ẹ̀sìn ọgbà pọ́lọ́ ló dá gbogbo nǹkan òní darí gbogbo nǹkan ọba yìí náà sì wá ní ọba tí ó ń pa wá ẹni bá kú òun lọ pa ẹni tí ọba kú ọlọ́run ò tí ó ní jẹ́ nǹkan kan pé ó yóò sinà fún ọ ọlọ́run nìkan lọ́wọ́ máa ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú iyyaka na'budu wa iyyaka nasta'in méjèèjì yẹn ó sì bá dà ó sì bí abùkátà láyé bá a ṣe wà yìí gbogbo àní bùkátà yìí ṣiṣẹ́ tába ti kírun tába fẹ́ẹ́ kan lẹ́sìn kí láàkó síwájú ọlọ́run bá a ń ṣe ìbádà lọ́wọ́ a sì sọmọ sí ìsìtìhánà torí pé ìbádà ti ìsìtìhánà ìbádà tá ni ìbádà náà ni méjèèjì ọlọ́run tó ń sin náà lọ́wọ́ ara lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ kí ẹ ti bọ́ ọmọ sọ̀gùn ọmọ ṣáájú o. ẹtí wọ́n gbé ní ìbáadà nìyẹn iman nípa ọlọ́run la kọ́kọ́ ìbáadà kúlẹ̀ ìbáadà yẹn lẹ́dínlá amọ̀nà òkè mùsọ̀lá ọlọ́run ọba ni ẹni káwọn èèyàn gbà mí gbọ́ o lẹ́yìn náà ká máa wá kírun yá yọ lẹ́dínlá amọ̀nà kútìbà àlẹ́kùnmùsọ̀yà ẹ̀yin tẹ́ ẹ ti gbà mí o ẹ máa wá gbà ya ìgbàgbọ́ ni àkọ́kọ́ ìbáadà òun náà ni òpó àárín tó di gbogbo ìbáadà lọ́wọ́ tóun bá ti ṣubú gbogbo ìbáadà tó kù ti ti ayọ̀ wà á yẹtọ̀ làábìdá wọ́n tọ́ lọ́fẹ́ sin ọlọ́run kí làkọ́kọ́ ẹ̀ sìn òun náà ni ìmánì rẹ mọ̀jẹ̀ ọbàjẹ́ síwájú ọlọ́run ọgbà àwọn orúkọ ọlọ́run bá gbọ́ àtàwọn ọ̀rọ̀ yín rẹ̀ lẹ́yìn náà wọ́n máa yá mi àwọn ìjọsìn kan bẹ tọ́jẹ́ pé ìbádà tó bàdà níyà ìbádà tọ́jẹ́ pé ara la máa fi ṣe àwọn ìta máa fẹ̀mí ṣe mọ́sọ́lẹ̀ kan yẹn kọgbọ́lọ́ngbọ́ kọgbára lé kọbẹ̀rù rẹ̀ wọ́n bẹ̀rù nǹkan mímọ́ ìbádà kọ̀lìbíyà ni sábà fẹ́ ṣe bàdà ọkọ̀ níyẹn lọ́wọ́ kìí ṣe pé ọwọ́ máa pé láyìlá ìlàlá láyìlá ìlàlá láyìlá ìlàlá ọwọ́ àdàdà ọjọ́ kejì ọwọ́ lọ́ọ́ lè bu ọṣẹ sínú kankan wẹ̀ ọní wọn fẹ́ lọ́ọ́ lè wẹṣẹ ayé ìdí wọn pè ń sún fílẹ̀ Yorùbá tiwa nu ṣéwò ṣéwò ṣéwò ní ìgbà ayé lé ṣé ìdá fi tẹ̀sọ́dọ̀ àwọn sàábà táwọn amọ́síláṣí nù <laughs> tọ́lá wọn bá ròyìn wọn pé àwọn tá a wúlò olùgbàgbọ́ òdodo ni wọ́n. ìbáàdà bàdàníyà wà onírun kíkí ọmọ kírun ọmọ fẹsẹ̀ ìbáàdà ìtọ́ ọmọ ṣe nìyẹn lẹ́yìn náà wọ́n máa gbà wẹ́ rọ̀mọ̀dá wọ́n tún máa gba náfìlà thirteen fourteen fifteen wọ́n máa gba àlàmísì àti mande ìbáàdà nìyẹn ọmọ yẹn náfìlà dùá tóun bá ti yọ tán tí fi kú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó ń pa yìí là tó ń pè irun zuhuri ọmọ yẹn náfìlà dùá ènìyàn méjì mẹ́rin mẹ́jọ jẹ́ ní ìbáàdà nù ìbádà tó kàwélíyà wà àwọn ìbádà tó jẹ́ pé wọ́n máa ṣe ẹnu rẹ̀ ní wọ́n máa ṣe kíni ní wọ́n máa ṣe wọ́n máa ka koran dáadáa lójúmọ́ subhanallah bihamdi subhanallah alazim owi tí ó pọ̀ subhanallah wa bihamdi adada khalqihi wa rida nafsi wa zinata arshihi wa midada kalimatihi ìyáwá jòwèríyà ọbẹ̀rẹ̀ ti sàtìkárù kan lẹ́yìn àṣùbà ọpẹ́ gan anabi lọ tún darí dé lẹ́yìn bí wákàtí méjì anabi ni ó ṣe wà lérí ànábì ni mo ti wí nǹkan mo ti wí àsìkárù kan sàn mo kàn rárá wí lẹ́ẹ̀mẹ́ta ọ̀rọ̀ mẹ́rin náà ni mo wá wí lẹ́ẹ̀mẹ́ta ó ti ṣe déédéé gbogbo tó ń ṣe látàrọ. ìyàwó ni kíni kíni àdúrà náà ni subhanallah wa bihamdihi adada khaliki wa rida nafsi wa sinata arshi wa midada kalimati allahu akbar. bọ́ba ṣe ìbáradà yẹn tó tara bọ̀nu kìrìkọ́ ọmọ lọ́ọ́ lè pariwo mọ́sáàsì. lẹ́yìn náà subhanallah wa bihamdi subhanallah alazim ànábi ní ìbáṣe ọgọ́rùn kan bí ẹ̀ṣẹ̀ yẹn bá pọ̀ ju fóòmù eré odò lọ àwọn àwọn tí máa ń rú lérí odò yẹn kẹ́sẹ̀ ọ̀pọ̀ ju bẹ́ẹ̀ lọ subhanallah bihamdi subhanallah alazim àbí subhanallah bihamdihi tẹ́yìn bá ṣe ọgọ́rùn ọlọ́wọ́n bó sì parẹ́ fún yàn ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ìbádà tá ànábi máa ń ṣe nìyẹn wasabbihu bukratan wa asila ànábi ó ṣe láàárọ̀ ànábi ó ṣe rọ̀lẹ́ ọlọ́lẹ̀ ra ìwé kan tán pè ní citadel of believer alaskaru adkaru sọba walmasa àdúrà àrò àti ìrọ̀lẹ́ tó wà ń bẹ̀ ọmọ sílẹ̀yà sọba ọmọ sílẹ̀yà alásàrì síkìrì wà ń bẹ̀ protection ìdáàbòbò wà ń bẹ̀ kọ́nà ọ̀la kébi ọmọ pààyàn kíyà ọmọ jẹ̀yàn ọ wà ń bẹ̀ ìdáàbòbò wà ń bẹ̀ wọ́n sá ti kà á ojú bí owó mẹ́ta mẹ́rin lọ́wọ́ yìí kàlẹ́yà sọba kàlẹ́yà alásàrì ó ti wà nínú àwọn tí wọ́n rántí ọlọ́run níta níbi máa ń ká aláàrọ̀ nìyẹn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà kọ́ máa tọ́ra foríjì ní gbogbo gbà àdébí lóhùn gbọ́dọ̀ mọ́ ṣe astaghfirullah ọgọ́rùn lójúmọ́ nígbà mi olóhùn mọ́ ṣe more than seventy astaghfirullah àdébí ni ẹ máa ṣe sayyidul istighfar allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ana abduka wa ana ala ahadika wa wa'adika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa anta àdébí ni kẹ́ máa ṣe òun ni ọ̀gá gbogbo istighfar ibẹ̀ yẹn fẹ́ wá foríjì anabi lọ́ọ̀ ga wọn nìyẹn hashtag fúláwà tó bìlẹ̀ anabi àmàṣe yẹn náà ọgọ́rùn lójúmọ́ ìbáàdà tá a máa ṣe nìyẹn jẹ̀mọ́ ó kírun jẹ̀mọ́ lásìkò ọ wá ṣe ìbáàdà ti ẹnu àdúrà gan ìbáàdà lòun náà àdúrà wúwọ̀ ìbáàdà ó dòkó bẹ́ẹ̀ lọ́hùn ọlọ́run ṣàánú mi ọlọ́run jẹ́ mi mi ó gun fún mi lálàáfíà ọlọ́run fún mi lálẹ́sìkì pàǹtọ́mọ mi ṣàánú mi ṣàánú ọkọ ṣàánú ìyàwó ṣàánú àwọn ọmọ mọ́tì ládàáwò gbèsè tí mẹlẹ́rùn bá mi sá èyí náà ọyẹ zikiri ni báyà wọn fọ́n tán fẹ́ lásìkò yìí àbí wọn ti fọ́ wọn kọ́ ọ lẹ̀ pé òsì bá dà bàkàrọ̀ rabbukum ud'uni astajib lakum ọlọ́run ni ẹ máa ń pè mí dání lóhùn innal ladhina yastakbiruna an ibadati ọlọ́run àwọn tí ó ṣe ìbádà ìbádà ọlọ́run nípa ìsinmi àwọn tó pè mí àwọn tó ṣàdúà sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ni wọ́n fẹ́ wọjá ànámà ni ojú wọn ṣàdúà wọ́n fẹ́ wọjá ànámà ni bẹ́ẹ̀ bá fẹ́ wọjá ní ẹ máa ṣàdúrà ẹ máa tọrọ orí ayé àtòrí ọ̀run ẹni tí ó ṣàdúrà ọlọ́run fẹ́ràn tó bá fẹ́ kọ́lọ́run fẹ́ràn rẹ ọmọ pé kò sí nítorí fẹ́ béèrè lọ́wọ́ rẹ kò sí nítorí lè béèrè lọ́wọ́ ẹ̀ tó lè tán ó ṣẹ́kù síbẹ̀ ni. lẹ́yìn náà àwọn bàbá rẹ àtìyá rẹ ọmọ sí dáadáa sí ìbáàdà ni ọmọ sọkùnrin ẹbí pọ̀ ìbáàdà ni ọmọ sí dáadáa sáwọn ọmọ ìyá rẹ gẹ́gẹ́ mùsùlùmí ọmọ sí dáadáa sáwọn tí èsè mùsùlùmí gan tí èsè àwọn tí wọ́n fẹ́ẹ́ pa yín àbáwọn tí wọ́n fẹ́ lé yín kò lé bàbá lẹ́bọ bàbá oní ọ̀sùn bàbá oní ìgbónú ìyá ìyá ìṣẹ̀lẹ̀ ọmọ bò ní nǹkan ọmọ ṣe dáadáa sí ọlọ́wọ́n bá ní ẹ má ṣe dáadáa sáwọn tí ìṣẹ̀lẹ̀ sìn láyé ni hakumullahu alladhina lam yuqatilukum fid din àwọn tí ó bá ti bá yín jà wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wọn ò sì léyìn kó lé ọlọ́run ẹ má ṣe bírù sí wọn ẹ má mú ọlọ́run ayò ni àmọ́ ẹ máa ṣe bírù sí wọn ẹ máa ṣe dáadáa sí wọn bọ́ọ̀ bá ṣe dáadáa sí ẹni tí èsì mùsùlùmí ìbáàdà ní kọ́dà ẹranko ẹranko tí ń lọ débi ń pa tó fún lẹ́wà tó fún lẹ́yìn alágbàdo oyè ọba aláda ìbáàdà ni orí èso lójú ọ̀nà anabi imani bẹ́ẹ̀ wọ́n sábà ọ̀nà ṣọ́ọ̀bà anabi ni ó lé ní sẹ́fúntì aláhàlá ilà ilà yìí tó ga jù ní imani bìlá ó àdínáha ìmọ̀tọ̀tọ̀ àdá ẹni tọ́rí kọ́ ọ máa mú èso àti ìgò kó lójú ọ̀nà ìbáàdà ló ṣe yẹn kọ́ ọ máa tọ́jú ọmọ òrukàn ìbáàdà ni àwọn tẹ́bi ń pa kọ́ ọmọ bù wọn lóúnjẹ ìbáàdà ni gbogbo àwọn tí wọ́n jẹ gbèsè kọ́ ọmọ bá wọn san ìbáàdà ni làwọn afáfẹ́ sọ pé àti ẹ̀sìn ẹ̀sìn pọ̀ ńlẹ̀ kọjá sáwì ibi wọn ti mú jáde fi àṣẹ̀sìn pọ̀ ńlẹ̀ báyìí kọjá kínní kọjá ayélujára gbogbo yìí ti ń kà látàrọ yìí ṣé tọ́ba lọ bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ sóò lè ṣe tá lójúmọ́ ó tó bẹ́ẹ̀ ó ṣe lásìkò ni kìyàmù lélẹ̀ tó dìde lóru tó ó ṣe la ilaha illallah la ilaha illallah zikir alẹ́ abdul zikiri la ilaha illallah alẹ́ mi zikiri tó dáa jù sẹ́yìn lè máa ṣe yaani zikiri kawli tọ́jẹ́ ti àwọn la ilaha illallah bó ṣe wá wà ní ká máa ka Qur'an wà lọ́la jùlọ kó máa ṣe tilawatul Qur'an ó ka Qur'an ọ̀gbọ̀n ọmọdé ibi tó máa kà tó bá ti jí lójúmọ́ ojú ìwé mẹ́wàá ni o mẹ́fà ni o ẹ̀yọ̀ kan ni o kọ́dà àáfù ewé ńgbà míì ọ̀dà ó ṣe wá di pé ojú wa ń kan ọ̀ka láì nǹkan àmọ́ pé ojú sílé ayé ọ̀ka koran bí ìgbà tí e, e, e, èèyàn gbé gbé mọ́tò jáde tó sáfíìsì ẹ̀ ọ̀chẹ́kì ọ́ìlì ọ̀chẹ́kì ọ̀yẹ́ omi sọmọ pé ọ̀rọ̀ rẹ léwu ẹni tí ọ̀ka koran ló fi jáde ilé láàárọ̀ ọ̀rọ̀ rẹ léwu torí kò ní í sí lábẹ́ ààbò ọlọ́run àwọn afáàní wọ́n sì wá di kàláǹgídá bó ṣe sáré àwọn àtàbáyọ̀ fẹ́ lè gbóhùn mi kan ọkọ̀ sáré lọ ọkàn ní bisimilahi rahman rahim bó ṣe wù yẹn wọ́n fọ ní ládàá one hundred and ninety rewards torí nineteen arafi lọ́wọ́ mẹ́ arafi kan sì ní ládàá mẹ́wàá ni one hundred and ninety tọ́ba wa káàfù ọlọ́pàá sàṣẹ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa tọ́ ibi ànlọ́lá wa dé gbogbo ìbáàdà tí mo wá dárúkọ yìí pátá ńlọ́láyà ló sì ní kíni lónìí hadisi ájì lílọ ńkọ́ ìbáàdà náà ni jihadi àwọn obìnrin nìyẹn gbogbo sẹ́tà bá ń ṣe ní hajj fata ìbádàn zaka yíyọ ká máa sànú àwọn èèyàn ìbádàn ni ìbádà ó kù níbi káàkan yẹn náfìlà nìkan ìbádà pẹ̀ka torí gbogbo ohun tó wọn bá ń ṣe tí wọn bá ní ọwọ́ wà àlìjánná ọwọ́ wà àlìjánná ọwọ́ wà àlìjánná ìbádà ni máa ń gbé wọ àlìjánná innal ladhina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula alẹ́mi eh, yàrá èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn bá ṣe jọ wà lálẹ́ jẹ́nà rẹ̀ èmi àti ẹ̀ àjẹ́nà fèdọ́sì lọ́fẹ́ wọ̀ torí fèdọ́sì àdẹ́bí ọwà ipò ọkàn sanwó ọmọ òrukàn kan àbọ̀ kan fún lóúnjẹ àdẹ́bí lèmi àti ẹ̀ lájọ wà lálẹ́ jẹ́nà fèdọ́sì nítorí wọ́n ṣe yẹn sẹ́nàfìlà ni ṣé koran kíkà ni sáwẹ́ ni òun kàn fún yàn lóúnjẹ àbọ̀ ọ̀rọ̀ aṣọ sí yàn lọ́rùn kódà ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa wa ashiruhunna bil ma'ruf ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa anábì tó bá fi òkèlè òkèlè òkèlè tó fi síyàwó ẹ lẹ́nu sọmọ pé nírò ó dùn ni wọ́n sì kọ sàrà lẹ̀ fún ife ẹ̀sìn sàrà bá a ti ń ṣiṣẹ́ tá à lọ dá mọ́ tá à lágùn wálé táwọn obìnrin ń na yẹn ẹ̀gbọ́n àwọn ni wọ́n ń náwó wa àwa là ń ṣiṣẹ́ tọ̀ ẹ̀hẹ̀ ní bá lóun ò lè sin obìnrin ó yẹ kò fẹ́ sin ọlọ́ọ̀ni àwọn ọmọ ṣiṣẹ́ àwọn ọmọ ṣe kí ni àwọn ọmọ náà wàhálà ni mòlúdi làwọn oríṣi kò hún náà wa بالمعروف، bil باني ọlọ́run bá ní rísíkù hunna etí rísíkù tí wọ́n máa ná ala al mawludi lahu ọrùn ẹ̀yìn tí wọ́n bímọ fúlọ́wọ́ o tẹ̀lé ọlọ́run bó ti sọ̀rọ̀ mẹ́ wa kiswatuhunna àwọn aṣọ tí wọ́n máa wọ̀ ọrùn ala al mawludi lahu ọrùn yín lọ́wọ́ o ma'ruf ẹ wá ṣe bí fàyín ṣe kíni tó bá ṣe máa ìfúnyàwó lówó fáwọn ọmọ lówó ìbáàdà ni kọ́ ọmọ ṣiṣẹ́ kọ́ ọmọ làágùn táníyàn rẹ bá ti dá alábẹ́rẹ́ gbogbo gbàtọ́ bá ń tú bóòtù mọ́tò lábẹ́ àbí bóòtù lábẹ́ mọ́tò gbogbo gbàtọ́ bá ń sọ yín nìkan rẹ̀ tọ́n kan lé tọ́n rẹ́lé táàmì yẹn rẹ̀ bá dáa pé owó yìí o ó fi sọ̀nà lọ́wọ́ kó lè di orí ìbáradà ṣe ó fi tọ́jú òbí rẹ̀ ó fi tọ́jú ìyàwó àtọ́mọ owó sì máa kọ́ sí ìbáradà fún ọ. ẹni bá fi ilé ilẹ̀ tó fi ilé ilẹ̀ tó lọ ni ọlọ́run yà lọ́dún náà àmọ̀nà kú wa ń fúnṣà fún wa àlékún ọlọ́run bá ní ẹ mójútó ẹ mójútó àwọn ọmọ yín àtàwọn ará ilé yín kí wọ́n má wọ̀ náà o ọlọ́run ti gbéṣẹ́ lé wa lọ́wọ́ jàmá ìbáàdà ni tá a lè ṣe tán ẹ̀sìn pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn táwọn fẹ́ ṣe yìí kò sí àníyàn wọn dáa ọ̀pọ̀lọpọ̀ wọn àníyàn wọn dáa àníyàn pé àwọn fẹ́ súnmọ́ ọlọ́run tó sì yẹ ká máa ṣàlàyé pé mọ́júyàn síná mọ́dájọ́ ọ̀nà fún yàn ọkọ̀ọ̀kọ́ ṣàlàyé àlàyé ní ṣáájú ká tó mọ̀ pé lágbájá yìí ṣé ó ti mà bí ọ̀mà ọ̀mà kúnnà mu'adhibina hatta nab'atha rasula ọlọ́wọ́n bá aláwọ̀ ní àníjẹ nìkan kan yà ó títí tá a fi jẹ́ ọ̀mà àwọn àwọn oníjẹ́ ọ̀mà àwọn rasúlù àwọn òjíṣẹ́ àyèmọ̀kan wà láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ìyá mi sùúfì tọ́lọ́hún ń ṣe yẹn ọ̀fẹ́ dẹni ọlọ́ni òun náà kàn kọjá ló sì gbọ́ tí wọ́n lu ìlù tí wọ́n ń pè láìlà ìlàlà láìlà ìlàlà àníyàn pé òun náà fẹ́ súnmọ́ lọ pé báwọn kan ni wọ́n ń darúkọ lóyún yìí ló fi ya mọ́ṣáláṣí o àníyàn dáa àníyàn bàbá mi náà da civil servant ti ń lọ jẹ́jẹ́ ó kírun tá nígbà ó kírun tá lọ́wọ́ rí pé ah, àwọn kan ni wọ́n ń darúkọ lọ́wọ́ báyìí Eji mi náà ẹjẹ́ mi náà ẹjẹ́ mi náà darapọ̀ mọ́ wọn. àmọ́ ṣe é rí ká àníyàn da kéèyàn máa wá ṣe nǹkan tí ò da. ìjọba wọn gbà lọ́wọ́ yàn ni pé àníyàn da lóòótọ́ àníyàn da àmọ́ ní tí ń ṣe òṣèké ni kò da ìjọba wọn wọlé àníyàn tó da yẹn yóò wá gbà ànábì lójú wáyé pé mọ̀nà amúrínà man ahdasa fi amurina haza ayé fi dinina haza ẹni bá lọ lè mú mi wá yàtọ̀ sí èyí tí èmi ànábì sọ fún yín pé ká ṣe máa lè sàbínú fọwọ́ rọ́dùn fọwọ́ mọ̀rìjúd tani ọ̀rọ̀ da rẹ̀ jama Allah ànábì ni ọlọ́run ọ̀dà padà kò ní gbà ó mọ́ni àdàfà ẹni bá dá mi ilẹ̀ fi amúri nà hàdà ayé fi díìnì nà hàdà nínú ẹ̀sìn eh, ẹ̀sìn ni o ọlọ́run nígbà tọ́mọdọ̀rọ̀ wa yé aha làáfin mumi tẹ́lẹ̀ àbí aha ìmọ̀tánpẹ̀ láha igba ìlàáfin mumi tẹ́lẹ̀ ó ti yé káwa máa lo rọ́bà àbí ike ká máa fi mumi ṣé ẹ̀sìn tako ẹ̀sìn tako sẹ̀mọ̀ wọn délé iná alẹ́ náà wọ́n dá lẹ́ni abẹ̀bẹ̀ la fi fẹ́ ara tẹ́lẹ̀ nígbà ọ̀ya wọ́n gbé fáànù dé sábà pé wọ́n dá yẹn náà lẹ́nà ni ẹ̀ ṣé wọ́n ṣe léwọ̀ fún wa ká ló fáànù wọ́n ṣe léwọ̀ nígbà tó yá ń gbé sì dé òun kàn wọ́n fẹ́ ṣe ọ ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ gbádùn ayé rẹ̀ nígbà wọ́n tún gbé yẹn náà dé ṣé èèwọ̀ ni kì í ṣe èèwọ̀ máikrófóònù tá a fi sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kò sí tẹ́lẹ̀ wọ́n mọ̀ bá wa wí ni àwọn àlùfáà ní àwọn àlùfáà ní àwọn mọ́mù ní àwọn sẹ́wù ní wọ́n níṣẹ́ ń gbọ́ <laughs> kò sí yẹn má kálukú ní gbọ́n tí ìwé tó kílà báyà bí ẹ̀hẹ̀ ṣé èèwọ̀ ni nítorí pé táwọn fẹ́ dà nǹkan rú wọn ní ẹlẹ́ ànábì òsè mòlúdì ẹlẹ́ ànábì òsè wàsífà ẹlẹ́ ànábì òsè alálà sáànábì wọ̀ṣù sáànábì <laughs> wọ̀ṣù sáànábì wọ̀gbádá ẹ̀hẹ̀ sáànábì gùn plane sáànábì gùn ẹ̀yin náà máa wò pé àkìlà ah, wa ń sọ kí ló ń ṣe kí ni kí ló ń sọ yìí àwọn à ń sọ̀rọ̀ ẹ̀sìn ìwọ ń sọ̀rọ̀ ayé ilé ayé wọn tú wa lẹ̀ lókùn ìgbà tí ọba ti takò sẹ̀ríà àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wọn tú wa lẹ̀ a máa retí ẹ̀rí tó ní a ṣe ká tó ṣe kèsì ṣe tán lábàá wá wá ẹ̀rí fún un.